akọ ọ̀rọ̀ èèyàn ọlọ́dúnbọ̀ ṣàforíjì fún wọn gbogbo nǹkan tí wọ́n filẹ̀ ẹ̀ láti ẹ̀yìn àtàwọn ọmọ àti iléeṣẹ́ àti gbogbo àti ilé àtọ̀nà abẹ́lọ́rọ̀pọ̀ kò ní ṣòfò dàn lágbára Ọlọ́run wàláhà wàláhà kò wá ta ẹ̀ lára nígbà ayé wọn irú èèyàn ògùn ọ̀nà jẹ́ irú bàbá ọ̀nà jẹ́ irú ọkọ̀ ọ̀nà jẹ́. nígbà ayé Ismail abiyekin abiodun arapo ó jẹ́ èèyàn dáadáa eh, láti ilẹ̀ ó tún jẹ́ bàbá tó dáa ó tún jẹ́ ọkọ tó dáa tó jẹ́ pé mo lè fi sọ̀yà pé táwọn ọmọ mi bá fẹ́ lọ́kọ kan bá rí èèyàn bí bàbá wọn pàdé because kò fìgbà kan ní òun bá mi nínú jẹ́ ọ̀dọ́ náà kò sí arẹ́ má já o pé tàbá ní ajá ní bóyá láàárọ̀ kò lè tó wọ́n náà wà tá a máa fi parí ẹ̀ tó máa ní Yàyétúndé báwo ni mo fẹ́ jẹun ẹ tún máa jẹun ni a ní máa jẹun so ìbínú òkè ń lọ títí nínú ẹ̀ kò dẹ̀ kí n fẹ́ kí nǹkan kan ṣe àwọn ọmọ ẹ̀ pé so ó déyàn dáadáa ó dẹ̀ jẹ́ ọ̀rẹ́ ọkọ alálùbáríkà tí mo tún fi ń tọrọ ọkọ fáwọn ọmọ. ǹjẹ́ tí ẹ lè sọ fún wa bí o ìṣẹ̀lẹ̀ gan báwo lè wáyé èyí tó bá tọ́lọ́ fún parapọ̀ wọ́n sọ̀dọ̀ yìí kí ló ṣẹlẹ̀ gan báwo lè wáyé. ó kàn ní ìjọ thursday ó ní òun fẹ́ lọ mú ẹran wálé pé bẹ̀tì òun fẹ́ ra pẹtrol pé òun rí pẹtrol pé àwọn ti tò sílé epo kọ̀ọ̀kan bá ní wàhálà pẹtrol yìí náà pọ̀ pé wá ní kí n máa lọ sọ́jà pé àwọn nǹkan tí n bá máa rà pé kí n lọ rà pé torí òun ní fẹ́ kí n fọ̀sán lọ sọ́jà ò pé kí n má lọ wàsándẹ̀ sọ́jà kọ̀ọ̀kan òun ti bá dẹ̀ sí látọjà pé kí n rest pé ọmọ òun náà ń bọ̀ ní pé ó ń bọ̀ ní láti school kọ̀ọ̀kan bá ní òkè so bóyá dálẹ́ thursday wọ́n bá ní àwọn ò ní pé petrol táwọn lọ rà kó rẹ àwọn pé àwọn máa relax office kọ̀ọ̀kọ̀ bọ́ ṣe relax office tó di àárọ̀ Friday tí wọ́n wá jí wálé wọ́n wá wò wá kọ̀ọ̀kan ṣàbọ̀ṣe wọ́n bá ní ó fẹ́ rẹ àwọn lẹ́nu something like that bá ní àfẹ́rẹ́ yìí lẹ́nu ọ̀hún bá ní wọ́n bá ní òkè ah. táwọn bá jáde pé táwọn bá ti ń bọ̀ pé àwọn ará oògùn dání pé àwọn arí rest kó tó di Saturday mo kàn ní mo ní no problem suddenly náà bá pè mí pé kí wọ́n padà wọn lọ hospital so mo lè lọ padà wọn lọ hospital mo á rí i pé wọ́n ṣe àṣe test wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ní ọkọ ní malaria díẹ̀ pé kan rest kan ṣe so bọ́dẹ̀ ṣe sọ pé wọ́n ní malaria díẹ̀ àwọn ní kan rest àwọn ògùn tó fún wọn wọ́n ní kí wọ́n lò wọ́n ṣe gbogbo ẹ̀ so bọ́ ṣàṣe rest kan ó sùn díẹ̀ wọ́n bá lórun òkú àwọn ọmọ pé wọ́n ní àgógùtọ̀ ẹlò ní lọ́jà lórun òkú àwọn ọmọ so dọ́pẹ́ wa ní pé kán tún padà wá kán wá ṣe iṣẹ́ kan mo tẹ́ béèrè pé ṣé ìfúnpá wọn lọ sí kan ní rárá pé wà òkè so bó dẹ̀ ṣe dàárọ̀ sátọ̀dẹ̀ náà bá ní káwọn ká sáré lọ kó tó di pé a lọ kí ìdì so wọ́n ti sẹ́ǹdì èèyàn pé kó báwọn mú ẹran yẹn máa bọ̀ kán fi rán uber tọ̀nkọ̀ wọ́n ní káwọn sáré lọ sọ́ọ̀sìpìtì ká tó kí di nǹkan fún un wọ́n ṣe dá wọn dúró sí sọ́hún ni so tàbí náà dá wọn dúró sí ọ̀hún tẹ́ pé àtẹ àti dáná sílẹ̀ tẹ́ pé àwọn èèyàn tẹ̀ ti ń jẹun. iná ọdún. àti dáná ọdún láìtẹ̀ tí sáwọ ẹran nìkan láìtẹ̀ tí ìpa pé àti dáná ọdún àti ṣe gbogbo ẹ̀ everything ti set so bọ́kọ̀ ṣe sọ pé kí wọ́n relax ní oògùn tí wọ́n fún wọn unfortunately ìgbà tó bá tó máa time tó bá tó máa jí sí wọ́n jí sí nǹkan bíi around eight yẹn. lálẹ́ àbí láàárọ̀. lálẹ́. lálẹ́ ọjọ́ ọdún. lálẹ́ ọjọ́ ọdún so jí tó máa jí ló pé wọn ò lè sọ̀rọ̀ mi hmm. ó ṣe kí fún ọlọ́run aṣàforíjì fún ọ nígbà tí ẹ pàdé ní ọdún náà lọ́hùn bó ṣe padà àárẹ̀ tó dùn yìí sẹ́yìn tí ṣẹ́ṣẹ́ lérò ẹ̀ ń gbà yẹn pé ah, àwọn náà kọ́lé àwọn náà wà ṣe wọn ẹni tí mo fẹ́ yìí alókìkí alọ́la rẹpẹtẹ ṣe ẹrù ńgbà yẹn kẹ tó gbà fún un. nígbà yẹn ná ọ̀dọ́ nà mi ìfìgbà kan lérò pé bí a kò ní dà fún mi mi ìfìgbà kan lérò pé torí mo rí pẹ́ni tó ní fúkṣọ̀ ni nítorí táìmù gbà yẹn ná ó mọ̀gbà kékeré mi tájọ ṣe dáadáa tẹ́ pé táwọn dáàdì mi gan bá ti bá lọ sí kọ́ máa sọ fún dáàdì mi pé aláàjì èmi ni màá fẹ́ ọmọ yín o dáàdì mi á ní rárá orúkọ kan náà làjọ ń jẹ́ o ọmọ mi sì lọ skul ọwọ́ o kọ̀ọ̀kan báyẹn o so tí bá ń lọ skul ó jẹ́ èèyàn kan tó máa ń gáìdì mi so ìgbà tí mo dẹ̀ lọ kọ́ṣẹ́ náà ó tún ó máa ó support mi ní ẹnu iṣẹ́ mi but ó kọ́ ẹ̀ kí n mọ̀ pé òun láìkí iṣẹ́ yàdrẹ́sà ìgbà yẹn gan ó máa ń kọrin ìgbà ó máa ń pè ní sitima wonder. So, Sitima Wonder Abe Sitima ni wọ́n máa ń pè báyìí so ó máa ń kọrin ó dẹ̀ tún máa ń ṣe MC wọn àti Ṣeun Agbọ́lá àti bọ̀dádò wọ́n tún máa ń tẹ̀lé babaláyò wọ́n ṣàpọ̀ gan-an gbà yẹn wọ́n máa ń ṣe wọ́n máa ń ṣeré so gbogbo àyẹn náà ló máa ní à kí n máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ ọkọ̀ báyẹn o ṣáà ní pé kó má wọrí pé gbogbo nǹkan tó fẹ́ dá ní dáadáa ńlẹ̀ ayé ẹ̀ ọlọ́run á jẹ́ kó dà tó o really support mi gan nígbà tí àjíjọ wà so mi ò dẹ̀ regret pé pé mo ṣe mi regret rárá rárá. ẹ fẹ́ wọn. mi regret. ní báyìí àwọn tí wọ́n jẹ́ ẹbí tán jára pàápàá àwọn tí ẹjọ́ tí wọ́n jẹ́ oníṣẹ́ wọn kílẹ̀ fẹ́ sọ fún wọn nípa ìdúró ti kálukú wọn bọ́ọ̀lù ṣe rí báyìí lé ni. inú mi dùn púpọ̀ púpọ̀ lórí gbogbo àwọn colleagues wọn tọ́jọ́ ń ṣiṣẹ́ torí wọ́n dúró tì mí púpọ̀ púpọ̀ wọ́n dúró tì mí gan-an ìgbà tí ọmọ awo gan tiẹ̀ di pé wọ́n ń disturb gan pé à kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ mo ní ọmọ awo pé bye bye ni o pé aláàjì mi ò really understand wọn pé nǹkan kékeré náà complain nígbà pé bí aláàjì fẹ́ máa sọ di ńlá bye bye bye bye wọ́n ní à wọ́n bá ní bọ̀dá ṣeun náà ti pe àwọn wọ́n ń disturb àwọn pé àwọn ò dẹ̀ rí wọn àwọn ò ṣe kankan bá ní òkè bá ní nẹ́tọ̀kì yóò dẹ̀ da pójú òpó ibẹ̀ bí báyìí báyìí ni mo wà o inú òjò yẹn iná ṣáà ń wá wa káàkiri wọ́n ṣe gbogbo ẹ̀ kó tó di pọ́wá get in touch pẹ̀lú àti àwọn àfa àwọn àtàntì bídèmí wọ́n lílì dúró wọ́n dúró gan-an bẹ̀tì àdúrà tí máa gbà ní pé kọ́lọ́ má jẹ́ kán fi bí gbà á ire ni kán fi gbáre àsìkò tèmi náà bá máa wúlò fún wọn kẹ́lẹ́ mi má gbà kí n má fa àìsàn san fún wọn kí n má fa àárẹ̀ san fún wọn mo kó àdúró ti gbogbo wọn látòrí yẹmí ṣòǹde ẹ wo alábí ọ̀rọ̀ lọ́mọ gbogbo wọn àti afẹ́fẹ́ gbogbo wọn fankaleluya nínú ìdúnlẹ̀ gbogbo wọn dúró wọn ṣojú wọn ṣẹ́yìn àti ilé àtọ̀nà wọn náà kò ní dàrú ọlọ́run àtúbọ̀ máa bá mi ràn wọ́n lọ́wọ́ gbogbo ibi tó kù sí níbi iṣẹ́ náà ọlọ́run àtúbọ̀ máa jẹ́ kó gbèrò sí ọlọ́run ò ní jẹ́ kí iṣẹ́ kó lọlẹ̀ báyìí o ọlọ́run àtòrí òun náà ti sọ inú ọ̀rọ̀ ẹ̀ tẹ́lẹ̀ ó ní kí má jẹ́ kí iṣẹ́ òun má jẹ́ kó parẹ́ pé kí n sọ fún wọn kí n sọ fún àwọn ọmọọṣẹ́ òun pé gbogbo nǹkan tóun fi sílẹ̀ kó máa wọ́n sọ fún yín ìgbà tó lọ àbí. bẹ́ẹ̀ni ó tẹ̀ ní nídàájí yẹn ó ní kì má yẹ kó ń lọ ibi kankan mọ́ pé kọ́ṣà máa mójútó iṣẹ́ dáadáa torí ó tẹ̀ ń Yẹmí Ṣóǹde gan bẹ̀tí kọ́ wọn ó ń miss bí kọ́ pe Yẹmí Ṣóǹde kọ́ máa pìkì kọ́ Yẹmí Ṣóǹde tún pé wọ́n padà kọ́ máa pìkì so ó kọ́ dùn mí pé ìgbà tí màá pè wọ́n mo tún fò fún un. aláàbò ọlọ́run fún wọn láǹfààní láti bára wọn sọ̀rọ̀. ọlọ́run fún wọn láǹfààní láti bára wọn sọ̀rọ̀. ọlọ́run aṣáfòríjì fún wọn ọlọ́run àbáyé múlẹ̀ yín ro ológo ọlọ́run ológo ọlọ́run gbogbo àwọn tí wọ́n á dalẹ̀ fún yín léṣu nílé lọ́nà kò ní bàjẹ́ lálàá ọ̀làwàlà kò wá ta ẹ̀yìn àdá pọ̀ rèèyàn ẹ̀ṣẹ̀.